كيف صبروا على كيف صبروا ذلك على القتل ولم يوافقهم على تربته مع كونه لم يدلوا إلا الأعمال الظاهرة الحادي عشر أن الذي نار النار مسلم لأنه لو كان كافرا لم يقتل لم يقتل دخل النار في الإيمان وفي لم يكن لو كان كثيرا لم يكن دخل الثروة في البلد الثانية عشرة فيه شبابة الحديث الصحيح الثانية عشرة فيه شاهد الحديث الصحيح الجدة أقرب إلى أحدكم في شراب الأعين والدار مثل ذلك الثالثة عشر معرفة عند أبا القلوب هو المقصود الأعظم حتى عند عقدة الأصنام الحمد لله وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين أتقوا وبارك عليكم في الله أتيانه والاستفاء ندوة محمد صلى الله عليه وسلم وعلى آله النبي وصحابه gbogbo ẹni tí máa ń tẹ̀lé sí ìlànàbọ̀ Muhammad sallallahu alaihi wa sallam yóò fi di ọ̀rọ̀ àti àmà tí wọ́n máa sáà fún ọ̀nà fún pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run àwọn ẹ̀kọ́ ẹ̀kọ́ ńláńlá tí a rí mú nínú báàbù tí a kà lẹ́yìn òkè gbẹ̀gbẹ̀ òun náà ni báàbù máa já àfẹ́sàbẹ̀fí ìjàwáyé ẹ̀dà kí ni ìdájọ́ ṣẹ̀ríà ìsìláàmù nípa ìmọ̀ pa nǹkan kan lórúkọ nǹkan kan yàtọ̀ fún ọlọ́run ọba wa. المسألة الأولى تفسير إن صلاتي ونسكي. نعم قطع قلنا باب تلوي ọ̀nà gbọ́dùnmọ̀ pé ọlọ́run ti pa ìní àtẹ̀yí láṣẹ ìpè wọ́n ti kírun kọ́lọ́run ìnà sọ̀dá àti bákan náà ni wọ̀núṣù kọ́dà gbogbo ìtẹ̀yìn ọba pa ó kéré ní àbó tóbi ni tọ́ba ti jẹ́ kọ́nẹ́ẹ̀sìn èdè pé yẹn kàn fẹ́ fẹ́ràn jẹ́ pàdé nígbà jẹ́ torí ìtọ́lọ́run àníyàn tẹ́yìn pa òun tọ́jọ́ pé ń torí ọlọ́run eléyìí tí ọba sì jẹ́ pé èèyàn fẹ́ fi tẹ̀bádà náà àti ṣàlàyé rẹ̀ ẹni ọba fẹ́ pẹran jẹ náà yọ wà sọ ohun tí ò ní jẹ́ kẹran náà ti ń tí mùsùlùmí ò ti jẹ torí pé ìdájọ́ méjì ló mọ́ra wọn azabuhu li ghayri llah wa azabuhu li ghayri ismi llah azabuhu li ghayri llah wa azabuhu li ghayri ismi llah àìpa nǹkan kan fẹ́lòmíì yàtọ̀ fọ́lọ́wọ́ ọba mẹ́nipa níyàn tá a fi pa nǹkan bí jọ́sìn ọ̀pọ̀lọ̀ jẹ́ tọ́lọ̀ èyí ọba wa ti pa abẹ́ bí sẹ̀sìn kọ́ kìí ṣe dandan ní ká pé kọ́dọ̀ ẹran tó fẹ́ padà ẹfẹ́ bí jẹ àbí chicken tẹ fẹ́ jẹ iná o àbí kọ́ pa ń torí ọba fẹ́ pa ẹran jẹ ànábì náà ní tí ń ta ṣáájú láhàmì ọ̀pọ̀ ẹran jẹ nù yóò tóun ní ọ̀fẹ́ yóò sì bá dànù kò sí gà ń bẹ̀. ìtẹ́yìn ọ̀sọ̀ ń bi yóò ní pé azabuhu bisimilá àtọwá pẹran jẹ́ o àtọpá láníyàn tọlọ́run ọgbọ́dọ̀ pa lórúkọ ọlọ́run torí ilé tí wọn bá ti lè pín yẹn dàníyàn ìbáàdà sí kí láàrú fún kí láàtìlọ̀kùn ní pé kọ́ wá rí kọ́ pa lórúkọ ọlọ́run gbogbo ẹran àtẹ́yíta apá pẹ̀lú àníyàn ìgbádá àtẹ́yíta apá pàtàkì fẹ́ fẹ́ran jẹ ọgbọ̀dọ̀ jẹ́ bísmìlá àtúkọ̀jẹ́ pọ́ọ̀pọ̀ náà dáadáa pọ̀ ká tó pa ìta àbápa. àsàníyà ẹlẹ́ẹ̀kejì tafsiru fasalli li rabbika wanhar nínú ta kọ́nù ẹ̀kọ́ ní ọba àbùtọ́ lọ náà òun ni túmọ̀ ọlọ́run ti pa anábọ̀ àmọ́ sọ̀rọ̀ ẹ̀ẹ̀kan náà lọ́lọ́run pa nẹ́bí láṣẹ ó ó sì fa láṣẹ kó gun ẹran ó ní ẹ̀ẹ̀kan sí eléyìí náà túmọ̀ pé àtẹ́bẹ́ àti ìfihàn kíkí sin lọ́run bẹ́ẹ̀ náà là á máa fi ìgbé pa ẹran àti gígùn ẹran àmọ́ kò náà sin الثالثة البداءة بلعنة من ذهب من ذبح لغير الله حديث علي بن أبي طالب رضي الله عنه قال النبي سيدنا دادا أنكي بن أولون كما باع راوي مير النبي وابر أنبي يتبرو جو أولي يتلبنو torí pé gẹ́gẹ́ bó ti pé tàwíìdù ìmọ́lọ́nlọ́kan ìsinlọ́nlọ́kan òun ni ìpìlẹ̀ gbogbo orí bẹ́ẹ̀ náà ní kíyàn dá nǹkan pọ̀ mọ́lọ́run òun nìyá ńlá gbogbo gíní gbogbo àbúrú torí náà nígbàtà nẹ́bí náà bẹ̀rẹ̀ sí ní jíṣẹ́ tọ́lọ́run rẹ̀ pé ọlọ́run bínú sáwọn báyìí o ọlọ́run bínú sáwọn báyìí o ìbínú ọlọ́run kọ́ máa bá wọn o ta ló fi bẹ̀rẹ̀ mọ̀rìndàbà á bẹ̀rẹ̀ ìdènà ẹ̀mí ọ̀pá tata nǹkan ní ìjàpọ̀pọ̀lọ́run ọba a máa pàkíyèsí wa wípé bá nábi bá ní iyọ̀ ìbínú ọlọ́run kọ́ máa bẹ́ni ọpa ẹ̀ràn ní nǹkan mélòó kọlu yẹni bẹ́ni ọ́sẹ̀ bọ́ amẹ́ríkà nábi ò dún bẹ́ẹ̀ eléyìn ní ká má gba ṣèkọ́ ní láyé bí tàwíìdù wá bá dúó ọlọ́run ó bí wá ní nǹkan mìíràn ẹnu táwọn àlùfáà fi máa fi tàwíìdù rìnlẹ̀ ń gbogbo ìgbà ní pé òun ní pilẹ̀ tó ṣe pé bọ́ bá dúó tán làwọn nǹkan yóò kó dòó àmọ́kẹ́yàn máa wá tẹ́rẹ pé àti níta òdídù ọmọ ní ìwà ọmọ ní bẹ́rùlùwàdìdé ọmọ ma àti dáadáa sóbi àtàlàukà náà dáadú rẹ̀ fọ́nà bí wọ́n jẹ́ kéfẹ́ gbogbo ilé ìlọ́lọ́run ó bíyàn o ọ̀là nẹ́bí bí wí lẹ́yìn bàtà nẹ́bí bí dẹ́ta nẹ́bí ní ọlọ́nkọ́ sí bí dandan ọlọ́nkọ́ bẹ́ẹ̀ ni ọpẹ̀rin kí ló tó fi tẹ̀lé mọ̀láàánà wà ìṣẹ̀lẹ̀ inú tọ́lọ́wọ́ ó bí ọmọ ànẹ́bì adámà ní kó ló ṣe pẹ̀lú òbí rẹ̀ nígbà ànẹ́bì kó lórí yíò bí lórí man áwá mọ̀síkà àti kéyàn ó pé ẹni wọ́n bá bí dáa kọ́ wá mú ẹni ọmọ bọ́sà ìdá ànẹ́bì níbìnrin ọlọ́nkọ́ máa ń bá gbogbo ẹni tó pé aláburú tó pé bàbẹ́ pé kò sẹ́ni tí ó mú ọmọ bọ̀ man áwá mọ̀síkà kọ́dà ànẹ́bì tún wá sọ débi ẹni ọgbà lè ń lẹ́ẹ̀ mọ̀ǹgá yára torí náà ẹ̀kọ́ lílé yìí kọ́ wa pé alìsìláàmù kullun la yatajazza ẹ̀rí ìsìláàmù tọ́lọ̀ fẹ́ràn nẹ́bùwà Muhammad sallallahu alaihi wasallam ó dídí ní o ọwá lérí ọlẹ́sẹ̀ ọdún ara bẹ́ẹ̀ àmódìdí ni bọ́nà ọba ti gbìyàn níta òṣèlú ọmọ pé ó gbìyàn láwọn ìtàwà iná gbogbo ẹ̀yìn kọ́lọ̀ nǹkan àti kọ́lọ̀ nǹkan wa àmá ń sọ lé ní torí pé mímọ̀dáfìlì ṣẹ̀tọ́ mímọ̀dáfìlì ṣẹ̀tọ́ ní àwọn ọ̀nà tí ṣẹ̀tọ́ ní lè gbà wọlé fún ẹ̀ ń dá alhamdulillah àṣẹbọ̀ alhamdulillah àṣẹbídíà àwọn nǹkan mí ń bẹ ó lè mú ìyàwó náà kọ́dà bí ò ní máa bẹ gbére nínú kíni nínú náà a sì máa ọlọ́mọdé yọ̀ wọn wò sórí ń torí náà àgbàdá atú ìlà àdájì máa zábà ha nígbà ìgbà. الرابعة لعن من لعن والديه ومنه أن تلعن والدي الرجل فيلعن والديه أتي صنع تتقي àwọn sọ̀hábé di ànábì pé bó lè yóò ṣe fojú lẹ̀ ọmọ ṣépè fún ìyá tó bí àbí tó bí ànábì ni ara ń tí ọlọ́run wí tó ní kó wọn wí fún yín ni pé gbogbo ẹni ọba ṣépè fún bàbá ẹnìkan títọ̀ òun náà wá pé a bàbá tèmi ló ṣépè fún ọmọ bá bàbá jẹ náà ànábì ní ẹni ọkọ ṣépè àkọ́kọ́ fún bàbá ń bàbá wọn ẹ̀ṣẹ̀ rẹ̀ náà lẹ̀ṣẹ̀ ni ó ṣépè fún bàbá rẹ̀ torí pé wọ́n ní ìwọ lọ́mọ oṣè tó kó kíni tó kó fún màwá báyà rẹ̀ torí náà ẹ̀dá kan já fi sí eléyìí àmọ́ta máa sọ jáde lọ pàtàkì jùlọ nílẹ̀ Yorùbá yìí ó ti dàsà kọ́dà ìdá máa búra wa mọ níwọ̀n èyí tí ó ń ká lọ́ máa búya láyà ẹ bàbá bàbá lọ́pọ̀ lé ìpínlẹ̀ Yorùbá àlẹ́bí sọ̀rọ̀ sọ́dà ní gbogbo ẹni ọba bú bàbá ẹnì kan tóun náà bá ti bú bàbá jẹ náà ìwọ gan ló fún bàbá rẹ ìwọ gan lọ làánà ìyá rẹ ìdí náà ìtumọ̀ wà nílẹ̀ yìí Àfàmísà láàánú man áwà mọ́kìlá. Ògbẹ̀ni ọba gbé aláburú pọ̀n tọ́dá àbòbò ìyà ọmọ bá àjí ẹ̀ṣẹ̀ rẹ̀ ọmọ rẹ̀ nù ànẹ́bìnrin ọlọ́pọ̀mọ bá. وهو الرجل يحدث شيئا يجب فيه حق الله òun gbogbo ẹni tó ṣe nǹkan kan tó yẹ ká gba ẹ̀tọ́ ọlọ́run ẹ̀tọ́ ọlọ́run ń bẹ lára olùgbà òfin ọlọ́run ó sì yẹ ká dá ṣẹ̀rí àtọ́lọ́ ní adágún rẹ ní bẹ́ẹ̀ ìyẹn bá wá ní máa bọ̀ wá wọn tó bẹ́ẹ̀ mú mọ́ ànẹ́bí ní ìpínlẹ̀ ọlọ́run ọ̀yẹ̀ tẹ́jú ìdààmú ìlú tí ìrùhú mẹ́ta àyíká ọwọ́ alọ́bẹ̀ nìkan ló wọ́n sàlọ̀ tí ò ní jẹ́ wọn mú ànẹ́bí lẹ́nu ọba ṣe bẹ́ẹ̀ ìpínlẹ̀ ọlọ́run kan máa bá wọn. láàánú máa ń gáyé ọ̀rọ̀ mọ̀nàrọ̀ àrùn ọgbẹ́ni ó yí àlàálẹ̀ padà wọ̀nyẹ́ mara níta ń pè lálàálẹ̀ ọ̀nà ní tó sáàlà láàrin tó jẹ́ ti ẹ̀ àti tó jẹ́ ti ta ní ẹni ọba pààlà pọ̀ mẹ́bọ̀ rẹ̀ nígbà èèyàn bá ti yí padà pé kò kú ní mà àbóhùn òkú tí ìlówó tí ó fi dẹ̀fẹ́lọ́pù tí ẹ̀ ohun ìṣòro jẹ́ ń dárú ilé ìwò ẹ̀sẹ̀ ńláńlá yìí láàánà lọ́ọ̀hù mọ̀gáyàrọ̀ mọ̀lọ́rọ̀ الفرق بين لعن المعين ولعن أهل المعاصي ala sabilil umum nínú àwọn masáìlú táwọn alfa ṣẹ̀ríà àwọn alfa súnà tí wọ́n máa ṣàlàyé fún wa ní pé ẹ̀rí kálà ánáyà àlàyé mbẹ̀mbẹ̀ tí gbogbo èèyàn náà lálẹ́ máa pé ìbínú ọlọ́nkọ́ máa bá kọ́dà bẹ́yàn bá ti ṣẹlẹ̀ ní ìníṣẹ́ láàánú tó gbọ́ ọ̀yà rẹ̀ tí ó gbùdẹ̀ nù àwọn alfa ní ìmọ̀ làánà kálà ánà rú ilé ìjà nẹ́bí rí sọ̀lọ̀ sọ́nà láì dápọ̀ ẹnìkan èyí wọ́n sí èméjì ń pé ọba mọ̀ lẹ́ni ọba jẹ́ pé inú àwọn tí àálà ánà ẹ̀wọ̀n tá nẹ́bí rí nìsí man dábà á rẹ̀ man táwọn àbá máa ní mẹ́ sí àbí àlùmọ̀ àjẹ́pẹ́ gbogbo láti jọ́ta nẹ́bí ti wí yóò sì fi dídú àlùkìyàmọ̀ gbogbo ẹni ọba ṣerú nǹkan yìí ẹni ọba bẹ yí àlà alẹ̀ padà ìgbìmọ̀ ọlọ́pọ̀ máa bá ẹni ó ṣe pè fóbi rẹ ìgbìmọ̀ ọlọ́pọ̀ máa bá ìjẹ́ yìí wá débi pé a ń bà mọ̀ ọba yí àlà alẹ̀ ọmọ lámàáyí ó yí àlà kan àwa pé láàánú lọ́ọ̀dì àwọn láàánú láàánú ǹjẹ́ yìí tó lẹ́rìí pé a wọ́n láàánà tó láàlẹ̀ kàfìrí ní kèfèrí lẹ́nu yìí ká láàánà rẹ̀ pẹ̀lú ọkọ̀ rẹ̀ àbí irú gbogbo àwọn tó ṣe rú nǹkan yìí ó yá láàlẹ̀ padà ọgbó ọ̀sẹ̀ pẹ̀jọ́ bí rẹ̀ ìjẹ́ yóò tó ká gbẹ́sẹ̀ lé káfí máa dá fọ ẹnì kọ̀ọ̀kan pé lámọyín ọmọ lámọyín o ìbínú ọlọ́run nínú àwọn àlùfáà tí ó sọ̀rọ̀ tó pọ̀ ń bẹ̀ ní ṣẹ́kù ìsìlámù ibn taymiya rahimahullah ta'ala ibn taymiya ní ìmọ̀ làánà inú ṣẹ̀ríà o àti gorí ẹ̀rá lákọ̀ọ́kọ́ òun lè tí ò sí èméjì ń bẹ̀ òun ni ká làánà ẹni tó ṣe ń kí ó tọ́ sí kéèyàn làánà rẹ̀ ẹni ó ṣe kèfè yìí ẹni ó pa nǹkan kan ló kọ̀ nǹkan mí lẹ́yìn ọlọ́run tó rà nẹ́bi ní láàánà ọ̀rọ̀ ẹ̀kejì wọ́n ni láàánúl mọ̀ayà táwà mú ẹnìkan pé ẹni báyìí lámàáyí ọmọ lámàáyí ǹjẹ́ ó bá mú bẹ́ẹ̀ ṣẹ́kùnlùfà mi tẹ́ níyà ni ààbò tó bá ti pé mú ẹni tààrẹ yìí imma min al-Qur'ani aw min as-sunnah ọlọ́run láàánú ẹni báyìí tàbátì àdá tàbí láàrín pàtàkì kéèyàn làánà àbúlà ábìlọ̀ fúnla mẹ́wàá ọ̀sẹ̀ lọ ń rí tí kì ọlọ́run ti rí àbárí inú hadith anábọ̀ muhammad sallam àwọn kan náà bá wọn débẹ̀ bá nẹ́bí làánà pẹ̀lú ọkọ wọn bá ń yóò ń àmẹ́ni tí ààrẹ rí pé pẹ̀lú ọkọ rẹ̀ olúwa àbá nẹ́bí láàánà rẹ̀ á ah, ìtọ́ dáa ní kí èèyàn má láàánà rẹ̀ níbẹ̀ o wọ́n ní kò sún sọ́n ni pé ẹni téèyàn ọ̀mà kí ni ó jẹ gbẹ̀yìn rẹ̀ kèfè rí ni lónìí ó lè padà di mùsùlùmí kó tó kù láyé ọlọ́run ti ń ṣe bẹ́ẹ̀ ó sì lè ṣe lára tiẹ̀ náà àpáàsì kí ni lónìí òkì ni ń gbalẹ̀ ńlẹ̀ ajínigbẹ̀ ńlẹ̀ ta ní àwọn ẹlábùlẹ̀ sówó àmọ́ lè má bùn sówó mọ́ ó lè padà máa di ẹni tí ó ṣe tọ́lọ́run dúó lórí láàánú lọ̀rùmú mi yẹn náà gbogbo ẹni ọba ti ń gbèsè ìlópin ìgbà tí máa ń ṣe o ìbínú ọlọ́run bí ọmọ àbá àmọ́ ìmọ̀ dákọ dámẹ́yìn ọmọ dámẹ́yìn púpọ̀ náà àwọn àlùfáà súnlẹ̀ wọ̀ nínú ìṣẹ́ ìpìlìsàmù ìjẹ̀mí àwọn sàlàyé bẹ́ẹ̀ àtẹ́ni abárẹ́ ìlú mọ̀nkẹ́ta àbẹ̀dáyé àwọn súnlẹ̀ ti rọ̀ sí ìsọ̀tọ̀ ọ̀rọ̀ àyẹ̀sọ̀tọ̀ náà ọ̀nà ńlá ni eléyìí náà fún wa ìdílé náà ní wa lọ tó jọ àwọn àlùfáà máa ní ìyàtọ̀ ń bẹ bẹ́yìn náà àtẹ̀síìrù mùsùlùmí wọ̀tẹ̀síìrù àlùmọ̀ọ́nì ká pé kí gbogbo ẹni tí ń kúnlẹ̀ ń di òòṣà kí ìdájọ́ rẹ̀ ní pé ọ̀sẹ̀ bọ̀ kèfèrí ni ọ yàtọ̀ fún dájọ́ lámọ̀yín ọmọ lámọ̀yín kékèfèrí àbí lápẹjúwe àwọn ìjọba yìí nínú àwọn ìjọ tí wọ́n ti gbéṣẹ̀ kó lórí ọlọ́run àti ànẹ́bí fọ́nàtàn pé àwọn mùsùlùmí lápẹjúwe àṣí àmọ́sàlẹ̀ àwọn ṣíà tí ń ṣépè láwọn sọ̀hábí àdẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam a lè wí pé gbogbo ẹni tí ń bá ń ṣépè lé ẹni tálùkùránì ní èfèrí ni níbi torí pé ń pè tálùkùránì ní ni kò sí kí ni kò rí bẹ́ẹ̀ àmọ́ tọ̀rọ̀ bá di pé lámàáyín ọmọ lámàáyín kọ́dà bí ń tẹ̀lé wọn tá a rí nínú wọn a ní ìdí kútùwà míì a ní ìdánọ́dá tẹ̀lé ká tó lè pe òun lámẹ́yìn ọmọ lámẹ́yìn ní kí ni méjèèjì ẹni sẹ́bù ni àwọn àfáà ní ẹ̀kọ́ ọmọdún alẹ́sọ̀tún wà ìzáàlátú aṣòfò wọ́n gbé sínú rẹ̀ ní torí pé kíní kan láà appreciate ẹnu òyìnbó gan mo ti kọ́kọ́ gbọ́rọ̀ ní láyé rí tó bà mí lẹ́rù òyìnbó yìí ọmọ Germany ni ó sì mọ kéwù kọ́dà pòfẹ́sọ̀ nínú arábí ọwá bá wa lálejò ìmàdínà tí Rasulullah sallallahu alaihi wasallam a ń ṣe kọ́nfẹ́rẹ́nsì kan pa àwọn tá ń pè ní al-mustashrikun al-mustashrikun àwọn tí wọ́n kéwú orí kábà àtà ẹ̀sìn ó pọ̀ wọn nù al àwọn wá kéwú nítorí pé a da ìsìláàmù fún àwọn ni wọ́n kọ́kọ́ tú Kùránì tí gbogbo èdè láyé ó fi mọ́ Yorùbá tẹ̀mí rẹ̀ sọ nínú àwọn ni wọ́n kọ́kọ́ kó hadith anẹ́bì jọ táńpẹ̀ ní sírísù àwọn winston ní Holland ogun àwọn ilé ìwọ́n kéwú ẹ̀yọ́ bàbárọ́ ló kú ara àbọ̀tẹ́kù wọn ni ọkùnrin òun sì ń bẹ láyé àwọn òun náà gbà ọmọdé àdìgbà tó bá ń parí olórí ní ẹ̀yìn rẹ̀ nínú akadá àwọn ààbò ń tẹ̀ ń wọ́n òun náà wá nítorí mo fẹ́ fààyàn bẹ̀ ni pé mo ní àǹfààní àti ìwà méjì pẹ̀lú rẹ̀ pẹ̀lú àgbà náà. ẹnìkan wá béèrè pé kí ni ó wúrò jẹ ìwọ gan mọ kí ń du ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí lọ sí ló lè ka ní àbí àdìgbà nẹ́bí ìwò yóò kẹ́hùn sí. ẹgbẹ́ kí lọ́sọ̀ ń lọ àwọn abúlé ìgbésẹ̀ ńlọrọ̀ ó ní sáà mọ̀ pé tá a bá kó àwọn èèyàn jọ inú èèyàn mẹ́wàá èèyàn mẹ́sàn-án kọ́ ló tú ìṣẹ̀sìn rẹ̀ fún rẹ̀ inú èèyàn mẹ́wàá ẹ̀kìmà ni o inú àwọn mẹ́wàá yìí yóò jẹ́ fáwọn mẹ́sàn-án ni pé ìdí wọn bí mi sí ìdìmọ̀ bá ara mi tàbárẹ́ nìkan tí ó pè mí ni mo rí pé ìsìláàmù dáa bọ́yá kí ni bọ́yẹ̀ kan nù mẹ́wàá ẹ̀dàkùn ló gba àwọn àjókòó yà iná ìlú ká pẹ́ra wa sọ́nà mẹ́wàá ọ̀dọ́ ọ̀pọ̀ tí ó rí àbí òjò kọ́nà yóò kò ní tó dáta àti àbíkọ̀ jẹ́ ìdí sí rárá mo fi ní àyà àpìṣíètì ẹ̀ ibi wọ́n jẹ́ ń sáré sí sí lágbára wa ìrèpé àná wò pé ìsìlámù lọ́dà àwọn ọkùnrin tí wọ́n bí síbi tí wọ́n bí sí òun àwọn náà mú yóò náà pé àwò àwa rí ń lọ́ta òun lè yẹn ó fi àkọ́kọ́ èyí ó dúdú orin tọ́nà sí fún un a pípẹ́ kí n ṣe pé àwọn òbí báyìí ló fi lórí mẹ́ta bírú ẹ̀ síbẹ̀ náà òun náà ò ní ojú táwa náà yìí ẹ̀kejì yọ wá sàánú àwọn tó wà bẹ́ẹ̀ yóò wà ní àánú wọn àánú wọn pé ẹ̀yin náà máa wà ń bẹ̀ kọ́ o àánú wọn pé kò lẹ́yìn náà ó ti kù rẹ̀ yóò máa wá tẹ̀lé rọrùn àkùrá nítorí kàdáàlì kàkún tuntun ọ̀bùrú fàmẹ́nà ọ̀hún mọ́nìyàn mẹ́nà sọ ọlọ́run fẹ́ sàánú àwa àtàkùnrin àwa náà ò jẹ́ pé wọ́n lé ilé làwa náà wá gbé ìlànà ìjọta kí ni mo fi yà lọ bẹ̀ yẹn ni pé fọ́dà pé yẹn ọ bá sọ̀rọ̀ ọmọ ronú nǹkan ẹni ọ ya kèfèrí kò mú kèfèrí fún rẹ̀ lé orí ìsìláàmù àti kèfèrí ńlẹ̀ lọ́wọ́ mú ìwọ náà tí o sì ń fi gbogbo ẹnu á sọ̀rọ̀ pé ẹsẹ̀ kìíní kan ìwọ náà yàn án wọ́n tàbí wọn náà bẹ̀ ni téèyàn bá ń nírú èrò yìí wàláì yọ ọmọ dáwà sí ìyẹn tí ó kọ́ yẹn ní kí dáwà torí pé gbogbo ẹni tí ó fẹ́ ṣe dáwà ọgbọ̀dọ̀ láàánú ẹni ó fẹ́ pè kí ló ń pè sí lọ́ọ̀bá láàánú ẹ̀ àtọ́ba ipá nìyẹn yàn ọ̀dà àmì ipá nìyẹn rẹ̀ bá dá gbígbá ah, mo fẹ́ kó sórí ilé ni mo wà yìí yọ dàbí ẹni ọfẹ́ fún wèrè lójú ẹ ọfẹ́ fún wèrè lógún ẹ̀mọ̀ pé yóò sì lẹ́jọ́ pọ̀ sọ ẹ̀dá kan ẹja máa dúró àwọn nǹkan báyìí dúró àwọn fúlẹ́ńsìtì àwọn èèyàn tó ti lé tó ti sẹ́ táwọn ti jù sọ́fún lóde náà ó ṣe pàtàkì o kéèyàn láàánú ẹni tí ọ̀fẹ́ pé kọ́nà bó jẹ́ kéde àánú yìí nìyẹn ó fi wá ní sùúrù ọba rẹ̀ pé kọ́nà ní òfin mọ sùúrù déyàn fi pé yàn èyí ṣe pé wá bọ̀ bá sì wá ọ̀pẹ́ nù náà lẹ́yìn tó déyàn bá pé mẹ́wàá bẹ́ẹ̀ mẹ́sàn-án ní dáhùn mẹ́sàn-án ò ní dáhùn ee máa bọ̀ ọ́ bá lè gbọ́ bí wọ́n pẹ́ jùlọ wa àmọ́ jẹ́ orí pé n tí n fi ọ sí yìí lọ dáa torí pé àfi wọn náà bá tó àjíìbò yíhun ló tó dèrè lùsàdì ọkàn di mélòó tó di méjì òun ó lùsì wọn náà dénú kí lọ kí wọn jẹ lérè ní kóun rí ní èèyàn sáà kí lòun náà ṣe lérè ní pé wọn ló jèrè dáwà rẹ̀ dábùn gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹja máa fi èsì ẹja máa fi èsì bàbá péyàn sí ọlọ́run bàbá kìlọ̀ tí ó dáa fún àwọn èèyàn ẹ wò ròyìn tọ́lọ̀ ń ròyìn ànẹ́bùa mọ̀ṣánmọ̀ ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك. وجرينهم وسطك olúwa gẹ́ẹ́ ní ìwà nẹ́bí pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó ń sí ní o ọba jó lè làbábú àwùsàn túká ànẹ́bí òṣìṣẹ́ wọn túká sallallahu alaihi wasallam torí náà àyàlọ́dé lè níbi tó ń pé agbọ́dọ̀ mẹ́ta ń pé a máa ma ṣe ń tí ò ní ní ládá láti rúpa ìṣe ń tí ọlọ́run bẹ̀rẹ̀ ọ̀rọ̀ kọ́mẹ́ta sábà láwùjọ torí náà ilé àti ìyàlọ́ ti gbogbo eléyìí ni pé àwọn àlùfáà sọ débẹ̀ pé kọ́dà ẹni tí ń tẹ̀lé bóyá wà pẹ̀lú àwọn àjọ kan tí ò síyè méjì ní báwọn wọ̀nyí ìfẹ̀rí ni wọ́n a ní di sẹ́ẹ̀pù kan beyond that tí ó kọjá yìí òun ká tó pé lámẹ́yìn ọmọ lámẹ́yìn nígbàtà tí ó rí pẹ̀lú ọrùn ara wọn lòun náà ọmọ mẹ́rin لابد من إقامة الحجة وإزالة ètò tó tẹ̀ wá burú ni pé gẹ́gẹ́ bí sẹ́kùn sáàmù tẹ́mí àti màáwí ibi tẹ́mí àní mọ̀nsábàtà ìsìláàmùhù mọ̀nsábàtà ìsìláàmùhù bíyẹ̀fì láyà zúlù ánìhù ilá bí bà láyà zúlù bíyẹ̀fì بل لا يزول tó إلا wà إقامة الحجة àràkọ́ الشبهة bí قاعدة تحتية الشيخ مسلم تيمية في gbogbo ẹni tó bá dájú pé mùsùlùmí ni mo rò lè yọkò ní islam mo rò ọya kò lè fi kíni n tó lè yọ gbọ́dọ̀ jẹ kíni ìpinnu mọ̀nsábàtà islam wù láyọ̀ zúlù àná ìlà bal láyọ̀ zúlù àná ìbùnú jẹ́mi àní islam wò ní kú ìlà bá da ìfọ́mọ̀ ìṣújá wọ ìdáná ti ṣe ìyẹn ní pé ajíoyè ní òye tó fi rú lójú dájẹ́ kí ní kàgbé fò lójú rẹ̀ ọ̀lọ́pọ̀ mẹ́ta fi rán fún wa alfarku bẹ́ẹ̀kùn àtàmìnà ẹlẹ́ẹ̀kẹjọ هذه القصة العظيمة Sheikh Muhammad Nasrat ní ẹ̀rí tan ńláńlá yìí a lè fẹ́ ní ìtàn ìmọ̀ inú ìmọ̀ náà kí sọ kò bá kí sọ tó ìpín sínsìn ènìyàn alákòóbá tọ́sọ ẹnìkan di èrò ńlá àti ìpínṣe dáadáa tọ́sọ ẹnìkan di gíní lórí ìṣòfò lórí pé ìtàn àyèéfì ní lóòótọ́ àǹfààní pariwo sí àtàtà قوله دخل النار بسبب ذلك الذباب الذي لم يقصده بل فعله تخلصا من شره ẹni wọ́n ní ẹnìkan ọgbọ́dọ̀ kọjá yẹn àbí kọ́ pa nǹkan o kọ́dà bó ṣe ṣinṣin òun náà dìde ládìlé rẹ̀ bóun fẹ́ lọ bẹ ṣinṣin jọ́sìn mọ́ta àbí àmọ́ kí ló torí ẹ̀ lé ìsájẹmẹ ọlọ àti ṣinṣin lẹ́gbà sílẹ̀ náà dákàlẹ̀ náà tọ́mà sọ lé òun náà ọlọ́nkọ́ sábẹ́ ẹ̀mí àtẹ̀yìn معرفة قدر الشرك في قلوب المؤمنين الفان انه تعقل قلبي ẹbọ bó ti lè wù kó kéré ma ọgbọ̀dọ̀ wúwo lẹ́nu ìpa nǹkan pọ̀ mọ́ lọ́run ọgbọ́dọ̀ lẹ̀ ọgbọ́dọ̀ fẹ́lẹ́ lójú rí àṣẹ́yìn náà ní ọ̀rọ̀ ẹbọ kọjá abẹ́ o ìtọ́lọ ní nàdáhà láyá búburú àyí yóò sọ̀rọ̀ tàbí èyí fi ọ̀rọ̀ kékeré o èyí sọ̀rọ̀ ààrẹ o àfáà mo dájú rí yìí kí ìfà sọ́bàrọ̀ dáálíkà alẹ́lfọ́tì wọ́n lọ́míwá fíkùn alàfọ̀lbátìhìn máa qawlihim lam yatlubu illa al-amala as-salih ẹwẹ́ ni tí wọ́n ní ọ̀mẹ́jì ti wá wọn ò dénú rẹ̀ tí wọ́n mọ̀ wọ́n mà níyàn rẹ̀ ẹnu sáàmù kankan wá kárí káwọ orí pé ọjọ́ sì fún òòsà yìí síbẹ̀ náà ó lè lára rẹ̀ pé èmi ní mo ìsinmi pé lórúkọ òòsà àpá nítorí eléyìí ni pé ẹbọ gbọ́dọ̀ kéré ní dúnyà tí wọ́n kí lọ ṣíríkù fún ọ̀yàn kan wá pé téyìn náà wá ní à ń jà ó tó jà o ọ̀rọ̀ ṣíríkù kọjá téyìn náà wá ní lẹ́mìí mùmìnì gẹ́gẹ́ bí àdìdà nẹ́bọ̀ àmọ́sán sọ́dọ̀ ànábì nínú táàfin mọ̀ yẹn ti di mùmìnì ìmánì ti jókòó lára ẹni pé wà á ń yá sọ̀rọ̀ ha an ya'uda ila al-kufri kama yakrahu an yuqdhafa fi an-nari ba'da iz anqadahu Allahu minha bẹ́yìn ó ti kórira tí òun wà nù nẹ́tẹ́lẹ̀ ọlọ́run wá pa òun jáde kó mẹ́ fún ó tó dùn sínú náà ìpadà bí ó ti kórira rẹ̀ náà ní kó kórira ìṣèkèkè rí lẹ́yìn ìgbà tó ń bá di di mùsùlùmí. alṣáàbí ẹ̀ka aṣọ annalẹ́bí dákọ̀lá náírà mùsùlùmí apá aṣọ ilé yìí ti torí àwọn tí wọ́n dá ṣubú alẹ́ ìpè bọ́yẹ́ni tí ọwọ́ náà nítorí àyàn ti wá wọ́n náà nítorí ẹ̀sìnsí bọ́yá kébèrè ní tẹ́lẹ̀ ah, àfáà ní bẹ́ẹ̀ tọ́ba ẹgbẹ́ bẹ́ẹ̀ ni ànẹ́bí ò ní pé dákàdà náà bí bùbá pé ẹ̀sìnsí sọ ọ́ di èrò náà ajẹ́ pé ń jí ń bẹ nú àlìjẹ́nà tẹ́lẹ̀ ìyẹn ni kò ti wà nú ọmọ àlìjẹ́nà ìtumọ̀ ní kò ti jẹ́ mùsùlùmí tẹ́lẹ̀ لأنه لو كان كافرا الثانية عشر إليك الجلاء فيه شاهد بالحديث الصحيح دعوة فانك لشاهد من علوم الحديث ọjọ́ tí wọ́n ń pè ní almutaba'a wa shawahid wa máa kó méjèèjì pọ̀ ìyẹn ni pé àdíìsì tí ń pera wọn lẹ́yìn àdíìsì kan agbọ́báyìí àtúnwárí kan tí ó pè lẹ́yìn àmọ́ tí wọ́n mú fún ẹmọ́ ẹgbẹ́ yàtọ̀ láàrin almutaba'atu washawahid ní pé a rí hadithi yìí Abu Hurairah náà lọ́gbà wá radiyallahu ta'ala anhu àmẹ́ni ọgbà Abu Hurairah lápẹjúwe òníná fíẹ̀ àpá ìmáàmù Málìkì lápẹjúwe ni o Málìkì gbà wá lọ́dọ̀ náà fíẹ̀ tẹ̀rí pé sanad nìkan àwa padà rí hadithi yìí ń bò mí Abu Hurairah ìtàn náà ní ọgbà wa àmọ́ngbà tá a rí lónìí ta ló gbà wá lọ́dọ̀ rẹ̀ Ibn Shihab al-Zuhri àpá lòun náà jẹ́ fún wájú àti Ibn Shihab àti gíní àti mẹ́fẹ́ àwọn méjèèjì sì ń jẹ́ táàgẹ̀ tẹ́mọ̀ pé sánàdì yẹn ti ń ọdí yàtọ̀ díẹ̀ àmọ́ ìyóhun lọ́dọ̀ sọ̀hábẹ́ tẹ́lẹ̀ irú èyí ohun tá a bá àrùn àwa padà rájì bí yí ń bò mí an ibn umar radiyallahu anhu an ibn umar àti sọ̀hábé àti tábì wọn ọ̀tí ẹ̀ papọ̀ àmọ́ nǹkan kan náà ní dúró tábì ìdì yí ń wí náà ní èdè yìí náà wí àwọn àpò oúnjẹ àdìdì yí ń jẹ́rì àdìdì ibn umar ń jẹ́rì àdìbà ìkúmọ̀ rẹ̀ ló pé bí ìṣáhídùn ẹ̀rí tí a rí bí yìí ìmọ̀ ń jẹ́rìí àdíìsì míì tó wá ní ọ̀dọ̀ ẹlòmíì kí làdíìsì náà àjẹ́nẹ́tú aqrabu ila ahadikum min shirati náà wọ̀n náà rú mẹ́sìlẹ̀ wọ́la nẹ́bì ní àtàlìjẹ́nà àti iná ó súnmẹ́ ní ọ̀kan kọ́dọ̀ ó súnmẹ́ ní ìdíkí okùn ẹsẹ̀ bàtà yẹn lọ ẹ̀rọ̀dẹ́nu tó súnmọ́ yẹn ní jíǹkan ẹsẹ̀ rẹ bàtà tó wọ̀ nǹkan ẹ̀jẹ̀ rẹ̀ ẹmọ̀ kókò súnmọ́ ànẹ́bí nínú àtàlìjánà bẹ́ẹ̀ súnmọ́ yẹn jù báwọn ìyẹn ni pé díẹ̀ báyìí náà ni ìyẹn lè já sàlìjánà díẹ̀ báyìí náà ìyẹn sì lè dégíní lè já sí náà gẹ́gẹ́ bí ẹni ó tàtàrà àtàrà èsìnsìn wọn náà àtẹni ó tàrà èsìnsìn wọ náà fọ́nà kọ́mọ́sà àwọn ọmọ jàárí ọmọ jàárí ìmọ̀ náà الثالثة عشرة معرفة أن عمل القلب هو المقصود الأعظم حتى عند عددة الأوثان أرنو باب صلى يبي عمل القلب إتيوكا أنيا إروكايا ومن من طلعه المقصود الأعظم يوم كامينه الأعظم كتب دينه yóò wọ nǹkan mìíràn àmá ń tí ó pèrò gan òun ní kẹ́ni amàdàtì fọ́n àtà ìjà àbàdàtì fọ́n kọ́dà ilé yìí wá sí lọ́dọ̀ àwa mùsùlùmí nìkan ọdọ́dọ̀ àwọn kẹ́ni àwọn tí ń bọ́ ọ̀sà náà kí ni òòsà fẹ́ fẹ́fẹ́fẹ́ kí làwọn náà fẹ́ lò bí péyàn pa ẹ̀fẹ́fẹ́ ẹ̀jẹ̀ láfọ́ tálẹ̀ ni àbí kí ni kò sí tó mà kankan àmọ́ wọ́n sáfẹ́ pé ọ̀tá dàníyàn pé wọ́n náà wá fún ẹ̀kọ́ níbi ìlú ìlú pé gẹ́gẹ́ bá nẹ́bọ̀ Muhammad sọ̀sọ́nà ìṣúlẹ̀mọ̀ àti ìjọsọ̀ pé innamal a'malu binniyya àníyàn sí pàtàkì ìrìn gbogbo sí tàbá sí àti àníyàn wa àti iṣẹ́ wa àwọn kọmọ sàbà tó gbogbo ẹ̀sì hádà wallahu a'lam wa

wọ́n ti fi ọ̀rọ̀ sọ̀rọ̀ tẹ́lá fún ọ̀dọ́ tí wọ́n ti di ọ̀rẹ́ láti rà owó púpọ̀ wọn fi sọ̀rọ̀ bàbá ìṣẹ́ tó ń di ìṣẹ́ rẹ̀. ẹlẹ́kìtì láwọn wá sí àwọn ọmọ ìlà ayé kò ní mọ́sáàsì nígbà tí wọ́n sọ. bàbá wo mọ́sáàsì láti wá àyọ̀ wà ẹjọ́ máa gbìyànjú kábọ̀ wọ mọ́sáàsì ọmọ òṣèlú èyí rọ̀. dáàbò lọ́kùnrin ṣe yàtọ̀ fún òkè lórí ẹ̀ tó wá ní ìgbé inshallah wọ́n kà wọ́n Ẹni málàmì ahẹ́ ilẹ̀ ẹ̀rán mi létí, ìdílé dárúsù lọ́bá tẹ́lù ìparí ẹ̀rán mi létí àmì ìfàsọ́sọ̀ rẹ̀ pé pé àwọn ẹ̀rọ ìṣẹ̀dárùsù ń jọ náà àti béèrè béèrè eh, ọ̀dà bí kẹ́ rán mi létí ìwé mo ti gbàgbé ọ̀dì eh, parí oṣù kọ́ ni o àbí eh, tọ́ba ti di parí oṣù ẹ̀mọ ẹ̀rọ mi létí oṣù abẹ́mọ bí rárá wa létí oṣù ojú ọ̀run náà ó oh, èdè nọ́fẹ́mbà là ń wí o ok náà àmọ́ àmọ́ ni ẹlòmí ò ní rántí <laughs> bóyá sọ́fà àmọ́ àbẹ́yà mọ̀ àrọ̀ ìparí oṣù ojú ọ̀run la máa ń lò ẹ ádàbò wa ni pé èèyàn jẹ torí nǹkan mi ló báyà torí kọ́ fẹ́ béèrè béèrè yóò lè máa mọ̀ pé o sì yé parí ìṣá ọ̀nà náà. ìjọba wà pẹ̀lú ẹlẹ́kùn nínú dárúsù ìjẹjọ ní pé ẹni tó bá pa nǹkan fún ọlọ́run máa gẹ́gẹ́ bí àdéhùn tó ọkà tó bá pa nǹkan míì yàtọ̀ sí ọlọ́run ọba ibi kò bá yìí ẹgbẹ́ bá tí wọ́n máa fi ní environment wa nítorí pé sábà fẹ́ fi ilẹ̀ ààbò fún yàn sábà fẹ́ fi ilẹ̀ ààbò fún yàn ó wà ní kóra ẹgbẹ́ funfun ni wọ́n fi parí rẹ̀ ẹ̀dàkùn sí ilé náà sínú ṣáàtò láàrin ni àbí máa tọ́bi àgbègbè rẹ̀ là ẹ ní ọ̀dà rẹ̀ ẹ ní ibi tọ̀. ọ̀dà ìbéèrè kan mọ́jú kan lọ torí àwọn tó kù náà ṣáà lọ́wọ́ máa yẹ ẹ̀rí ìbéèrè tí yà ń fà bù láì béèrè ọlọ́wọ́ sàánú wa ń tán lọ náà nù eh, nítorí pé lẹ́yìn ọba àtúnra ló kù wọ́n lẹ́ni tí ó dà sọ fún mi ọ̀rọ̀ ìyàpọ̀ ẹni tí ó ṣe lè hámù fún ẹ ibi tó ń ṣe fún ẹ ibi tó ṣe fún gbogbo àwọn ọmọ tiẹ̀ ẹ̀jẹ̀ kí ká gbọ́ ìsìlámù yìí ìní kò máa yàn ní ibi tí ọpọlọ ẹ̀jẹ̀ kan wọ́n Àmì ìta béèrè kí ni pé wàá lọ wádìí ẹ̀kùnkùn lọ ọ̀bá ni ọ wá dúdú. Gbogbo ẹni tí ń bá ń gbélé yìí, ọ̀hún ọmọ òkúta jẹ. Ntọ́ nẹ́bí òfin lélẹ̀ ní ti ń lélẹ̀. Ń ṣe dídí àrùn. Àtìgbàdájọ ẹni ọba dáadáa lẹ̀ nù ẹ̀sìn àmọ́ ìjẹ́ ọjọ́rú manzabaha lè fẹ́ ìrìn ìlà ìrìn tàbà bẹ̀rẹ̀ ó lè jọ ó lè rí bẹ́ẹ̀ ó sì lè má ṣe kíni ó sì lè má rí bẹ́ẹ̀ ó dá fáfá bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ ara ń tọ́yẹ ká máa ká máa ṣàlàyé ìtẹ́gbẹ̀ náà ká máa kà máa mú nǹkan lófin ká máa wá àpláì rẹ̀ síbi tí tí ọ̀ lọ. bó bá ní mú adìẹ funfun wá láníyàn rẹ̀ àbówí jáde náà pé àbìbà yóò bẹ̀ lọ fún bẹ́ pàdé ẹ̀fún fún kíni ẹ́ òun bẹ́ pàdé ẹ̀fún lọ àwọn àlfáà ní ìtàkàdà máa lẹ́yìsà wàsílátán máa lẹ́yìsà bí wàsílátán wàsílá ìtọ́lọ́wọ̀ ọ̀bẹ́ pé kọ́ sàkàsọ̀ wádọ̀ òun ló mú ìjà ìjẹ́ ìjà

èyí tí ò rújú ni pé ọlọ́run ò pé bẹ́yàn bá fẹ́ mọ kí ọ̀nà wájú ẹ̀ fàtàkàlà máa lè ìsàbí wọ̀sílẹ̀ sí wọ̀sílẹ̀ àmọ́ ìdàkánà yẹtawọ́sàlù ìdáríkà ilẹ̀ lọ ìdàkánà yẹtawọ́sàlù ìdáríkà ilẹ̀ lọ ìdájọ́ rẹ̀ dàbí ẹni tó ṣe pé ń pa nǹkan ló kọ ẹ̀kàmílẹ̀ òun ni mo ti wí ní náà rí inú àwọn àpẹẹrẹ tí mo kọ́ lẹ́nu àwọn àlùfáà wa wọn a máa sọ fún wa pé bí àwọn méjì tí wọ́n lọ sàárè nígbà wọn bá ti darí wọn lẹ́nìkan darí mọ́mìnà ẹnìkan darí sàkírọ̀ àti ẹ̀dá kan ìsàlàyé fún wa nígbà wọn dé di sàárè àwọn méjèèjì náà wọ́n jọ ní ara ẹ̀dá kan ìjà ń tọ́ délẹ̀ ẹgbẹ́ ọ̀dọ́ làwọn àgbàlagbà sànù wa pẹ̀lú tó ṣẹlẹ̀ yìí tẹ̀ ẹ̀kẹ́ owó sí bàbá yìí náà ẹnìkan sì ní bàbá ẹ̀yìn gbogbo ti ẹ̀kọ́ ẹ̀mọ́sùn nǹkan kò máa ń gbà sí ẹ̀ ti òkú ọlọ́mọ ní wọ́n lè ẹ̀yìn sùn ìyàbọ̀ ń bẹ láàrin ìyàbọ̀ ń bẹ nítorí láàrin ẹni ó pe ọlọ́run ẹ̀dí pé sórí òṣùwọ̀n kan náà pẹ̀lú ẹni tó pe ẹni tọ́lọ́run dá àmọ́ méjèèjì náà ni ọ̀sẹ̀ ń tọ́lọ́run ọ̀fẹ́ ara pẹ̀rẹ̀ láti mọ̀ pé nǹkan kan lè ní àlà kámẹ́wàá fà kọjá àlà rẹ̀ tọ́lọ́run àlà. ìsọkùnrin lọ fẹ́ ìgbà tí ẹ̀ ń ṣe àlàyé nípa ọ̀rọ̀ ní ẹ̀ka lọ ẹ̀ ṣàlàyé pé kò yẹ kí mùsùlùmí le jù àbí kí náà ìbéèrè mi ni wípé ṣé nípa àìfẹ́ di pé àwọn ah, òfẹ́ di àwọn òfẹ́ báyìí ó sún ẹ̀ tó dà kí ìyẹn máa bá gbogbo èèyàn ṣe gẹ́gẹ́ bí àpẹẹrẹ bí àwọn ọmọ àbá àwọn orúkọ bá àwọn wà nǹkan tàn pé à ah, èmi ò fẹ́ lè èmi fẹ́ jọ́ rẹ̀ kò jẹ́ ìbéèrè dáadáa ni àlùfáà béèrè nípa àtàámúrú máàlì mọ̀tẹ́lẹ̀ àwọn àtàámúrú máàlì mọ̀tẹ́lẹ̀. àkọ́kọ́ ni pé gẹ́gẹ́ bí mo ti rí òun àwọn kan ní ìwà sọ̀rọ̀ kan nínú àwọ̀ sọ̀rọ̀ pé mẹ́ta àtàkùnrin dáàwá lè ṣùdà mẹ́ta àtàkùnrin dáàwá bẹ́ẹ̀ ọ̀nà wà lè ẹ̀sọ̀ fún wa ń gbòòrò ẹ̀ kí dáwò ní àtàkùn ìdáwà nígbà wọn á dẹ̀bẹ̀ wọn á ní dáwà sígbà bẹ́ẹ̀ dáwà ọ̀jẹ́ gbèsè gbèsè àwọn ni ẹja gbọ́ dáwà yìí kò sígbà tí ó yẹ kíkí ni kí dáwà òru ó dùn ìlà àtẹ̀dé ọ̀rọ̀ gíga bẹ̀ ṣẹ́kùnà wọ̀nà ìlọ tẹ̀lé àkọwàjá dínú kọ́nà tó bá débi mùjádálà náà olúwa tó ní kíni ilẹ̀ tí ìyà àgbà kọ́nà dé ìdánilẹ̀ náà tó jẹ́ bí nígbò láwà sọ pé mẹ́ta fóònù dáwà ti ṣe kò sígbà tí dáwà ti ṣe. but kí là ń pè ní ṣídà ẹlòmíì ìsọ òdodo ló ń kà fún ṣídà pé wọ́n ti dà mẹ́lẹ́ ṣé ṣídà nílé yìí dà èyí ṣe ṣídà torí pé ànábì a máa sọ òdodo ànábì òṣùwà mùtàṣá dídùn gbogbo dáwà tá a nẹ́bi sọlọ́dọ̀ ọ̀hún àmì. téèyàn bá wá rí ẹnìkan níwá àwùjọ wa tá à ń gbé yìí. àwa náà mọ̀ bàbá tanra wa ló kù a mọ ní dídíà tí ò sí pé èèyàn èèyàn méjì ò ní ṣe ṣáàpù pẹ̀ ẹ̀rọ àkùnjẹ́ la máa ń ṣe oṣù nẹ̀ ni òun tó bá yẹn dàbí bá ń sọ fún ọkùnrin sí mi nìyẹn yẹ bẹ bá fẹ lómi náà èmi ní ìtara yóò bá lù sí mi àmọ́ àmọ́ ìlú àmọ́ fẹ sọ̀rọ̀ àwa mẹni tó ti pé ní ń pera rẹ̀ mọ́ alùsùnmọ̀ ọ̀dà máa rí ọmọ àwọn nǹkan tí ó jọ gígé ni ní alùsùnmọ̀ ìṣẹ̀lẹ̀ gbogbo iná rẹ bá jáde ní ìṣẹ̀mú ọdún ń pè iná ń jẹ iná ẹ̀sìn náà torí pé wọ́n òdodo níbẹ̀ èmi máa sọ̀rọ̀ tí ẹ mọ̀ ọmọdàgbà tá ń fà lọ èmi gba tẹ̀sí yìí bùnmọ́ ọmọ tó bá ṣe máa ń pè ní tẹ̀sí. méjì torí pé wọ́n rí i pé àwọn kankan ń bẹ tí ń ṣe tó ṣe pé àwọn àwọn náà máa ṣe. ìbéèrè tá fà wá béèrè ni pé tí ká mú àwọn yìí náà ẹni tí ń gbìyànjú tó mọ̀ fẹ́ ṣe súnà àtẹni tí ó dúndò pé ọ̀rọ̀ àbẹ́ bá pè mí tí mo ní ní èdè kání kání bá yín ṣe súnà kálẹ̀ wọn papọ̀ sandatin wahid kákó gbogbo wọn sínú agbẹ̀rẹ̀ kan náà ti tàn án èsì lórí eléyìí شيخ الإسلام ابن تيمية رحمه الله pẹ̀lú fèsì ابن تيمية sọ́nù mọ̀tún fàtàwà pé يجتمع في المرء خير وشر وطاعة ومعصية وسنة وبدعة ابن تيمية يعني أليوري أنيكا خير وهو على رأيه إن يجب هو على رأيه tọ́hàn ìtẹ̀lé tọ́lọ́n kí ni ó sì tún wà pàdé lára rẹ̀ máa di à. kódà bí ṣé ní àwa sọ débi pé kò súnná tó ń wà bí ẹrù súnná lára ẹ̀ ẹ̀ tó torí jẹ́ ṣé ní àwa ni ويحب بقدر ما فيه من الخير ويبغض بقدر ما فيه من الشر كالإصري تقطع يده لسرقته ويعطى من بيت المال بفقره ابن تيمية ní àwà fẹ́rẹ̀ lódiwọ̀n oore tààrí tó ń bẹ ní a sì kórì rẹ̀ àjọ máa fa àgbàkò ohun tí ò já gba tiẹ̀ yányá ni pé ṣarú kí ni ṣarú bíbíà kí ni ṣarú máa fi àgbà Ibnu Taymiyyah ọlọ́kọ́mọ́sá àti Ibnu Taymiyyah ọ̀rọ̀ àkọ́mọ́bà wa rújú ọwọ́ fún wa ní practical exam wọ́n ní bí ìtàní tàbílẹ́sì àlùfàtò bí ẹni ọ jalè kò sì ní àlùfàtì aláìní àtìkú gba amúni díndíndín nǹkan ní nǹkan àwa gba mọ́nà òun ò ní ní Ibnu Taymiyyah àti ìgbà tó ní máa lọ́rùn kò ní lọ àlèsè àlìfàtò ìbùnújẹ́ ní àní ìdájọ́ méjì ìṣẹ̀rí àní adáhùn tó tọ́rù yàjù àgbè lọ ní ẹjọ́ ìṣẹ̀rí àwọn ìdájọ́ pé ẹgbẹ́ ọwọ́ rẹ̀ ọjà bàbá àgbè táwà ní ẹwọ ní owó mùsùlùmí wà yóò tọ́ mi bẹ́ẹ̀ ìgbà táwà àgbò ní owó tọ́ ẹkùn ní jọ́mọ̀ ẹ̀kẹ́ وبقدر ما فيه هذا ما قال ابن تيمية ابن تيمية اللي صوته كليان ابن تيمية أما جدي أراد ابن تيمية أتفهم bàbá wa ibn ọ̀bẹ̀mẹ́rin lè jẹ́ ọ̀pẹ púpọ̀ ọ̀fíìmọ̀ ọ̀lọ́ mo ṣe ìfipádà mọ́tò kan lọ́dọ̀ tí wọ́n náà wọ́n láwọn kan nírú ń tẹ́wí náà àwọn ò ní nàìjíríà mẹ́rin àwọn nàìjíríà wà náà علامة اتفقنا عليه ويعذر بعضنا بعضا فيما جاء ما جاء جاء ebi sunna lẹ́yìn náà ń di ẹgbẹ́ sunna làwọn náà náà ń di sẹbi tí a ti pàdé òun àìkójọ ti mò lùdì ní àbí ẹ àyè ti jọ ẹ gbogbo ń ta mọ bá ìjọ tẹ ẹ̀dá ẹ̀dá mọ ẹ̀dá ẹ̀dá fúnra wa ní àwọn kan ní táwọn tó dé lórí tò nínú ọwọ́ àbí bàbá wa dùn sí náà pé gẹ́gẹ́ bí n ta gbọ́ lọ́dọ̀ yín ta gbọ́ lọ́dọ̀ àwọn tó ní àtàwọn tó náà tó lọ báyìí náà tí mo fẹ́ gún ẹlòmí ọmọ gbọ́rọ̀ mi àtọ̀rọ̀ tó ní àtọ̀ wọ́n bàbá dùn sí náà pé ṣé ọjọ́ báwọn pé ká máa bára wa ṣe níbi tí ẹnu wa ti pàdé ntí ọ bá di ìjẹ́ pé àgbọ́ra wa yé bẹ́ẹ̀. kámẹ́ ilẹ̀ já afúnra ní ọ̀rọ̀ bàbá náà ẹmọ wà wà fà ètò ìfọ̀ kọ́lẹ̀ bí náà fẹ̀mí ẹ̀mí bá bí náà fẹ̀mí ní ẹ̀rí ọ̀rọ̀ ni a là sí méjì tẹ́rà àkọ́kọ́ tí wọ́n kọ́ gbogbo àmọ̀ tó súnà nẹ́bí ni akagba tọ́ra ẹ̀wà rẹ̀lẹ̀ kejì tí wọ́n lòun bàbá ló nídi gínú àmẹ́mẹ́rin ó nídi gínú ó nídi àfẹ́síwàpá ó nídi <laughs> ká tún ṣe bó bàbá tún ṣe ọ̀rọ̀ ńláńlá ni o wọ̀yọ́ ń sọ ìgbà àbúnà bá àbọ̀ bí i máa tẹ̀lẹ̀ àbá ìṣúró àwa ní pé nítorí pé ńgbà tá a pàdé ń bì àwa rí táwa mọ̀ pé súnmọ̀ ètò báyìí àìtúnṣe ara wa ìlàáṣe yáwọn sọ́ṣù báàbúná báàwọ̀ a máa jẹ́ wọn mọ̀ pé èyí bẹ́ẹ̀ bá pẹ̀lú ayé ló ń súnà ẹ̀rọ yóò báyìí kò eléyìí ò sí súnà lẹ́gbàá wọn fún mi. sábà àtọ́tọ́ nù. Àṣọ ọlọ́sẹ̀ yìí náà. Ok. Nílùú tí mo sì ọ̀pọ̀. Ok. ẹ̀mà abẹ́rò hmm. ẹ̀rò mú ṣẹ̀rí à ní ìdíje pọ̀ nípa rẹ̀ kọ́ta àmà kọ́ náà nù mo rò ó yàtọ̀ sí kí ni Ọlọ́wọ́ tàbá lẹ́sẹ̀ dáadáa pẹ̀lú bẹ̀rẹ̀ ẹ̀rí bí i mo ní mo rò yàtọ̀ fún mọ́ mọ̀ torí ìdájọ́ ṣẹ̀rí àjúrí nù gbogbo ẹni ọba mọ̀ kíkẹ́ ni ọpa ẹ̀rẹ́ <laughs> àbí ọwá tó ń béèrè kété kí n jẹ́ èyí wọ̀n ní ìbéèrè àmìyàn gbọ́dọ̀ sí kí ni ọgbọ̀dọ̀ mọ̀ béèyàn bá mọ̀ pé á níbi yóò àwọn tí ń pa ẹran tí wọ́n ń tà fún wa yóò wọ́n ṣe mùsùlùmí dépò wọn dà á kọ ọlọ́run àmọ́ gbogbo ìtọ́ bá jẹ́ pé mo rò ànábì ò fi wá sí mọ́ òkun sallallahu alaihi wasallam àdéhùn yá ńlá wa Aisha radiyallahu anha irun tẹ́ wí wọn kò bá ànábì sallallahu islam wọ́n sì ti ń gba ìsìláàmù ni ní ìdá iná ìlú torí kò sí ìtàn Nàìjíríà yìí ò sí mùsùlùmí ó lè kéré àmọ́ pé kan bẹ ní Nàìjíríà lónìí tí ò sí mùsùlùmí sí gẹ́gẹ́ dápọ̀ ọ̀hún ìlímọ̀ mùsùlùmí kẹrin níbẹ̀ ṣe fádàmà abdullahi dókò àfà ńláńlá ni wọ́n àwọn ní chief imam investor of nigeria yusufa kọ́nẹ́l abdullahi yẹ mẹ́kọ́mà ọdún kan mẹ́sí ní ọ̀rẹ́ jamiu islamiyya ọmọ ifo àtàwọn míì kẹrin lọ bẹ́ẹ̀ kò sí ibi tí èèyàn jẹ́ pé àlà tí wọ́n jọ ń tí àlà ń ṣàánú àdídì rẹ̀ mòrò ni ọ̀dájú especially experience ti jẹ́kẹ́ ni wọ́n mọ̀ pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ mú rí òun ẹ̀sẹ̀ ṣe wà ní nàìjíríà yìí mùsùlùmí ni máa sálápàtà kọ́dà bí jẹ́ wíhun náà tó bá jẹ́ pé ẹ lọ ra ẹran ní ọjà èyí tó pọ̀ jù ní pé kí ni ìní ìṣe alápàtà èyí náà fi ń sọ fún wa pé mọ̀mọ̀ òjì sí ń bẹ̀rẹ̀ àmọ́ ẹ̀ka ìdìbò ìta wí náà fi ẹ̀bá wá débi àpáta kan tó bá pé èyí tó mùsùlùmí ni tẹ̀mọ̀kọ́ ọmọ nù èyí tó yẹn bá ti mọ̀ èèwọ̀ ní kéèyàn jẹran tí wọ́n pa tí wọ́n dá pọ̀ kan ní àwọn ọ̀dà àtọ̀rọ̀ tí wọ́n fi pa. Bọ̀dọ̀ gbọ́ ọmọ rò kí lànàbí ní ànàbí ní sáàmù lọ́ra ń tún wọ́pọ̀lù. Bọ́bá ti bẹ́ ẹ̀yẹn pé kí ni bísímìlá Àmọ́ ẹ̀kọ́ gbọ́dọ̀ jẹ́ pé mo mọ o. Tọ́rẹ́ nǹkan rẹ̀ débi mo mọ̀ náà nísìn ẹ́ nǹkan rẹ̀ débi pé kò síyè méjì pé kò làwọn ilé ìjọra for example ní ìsìn ra jẹ àwọn kan láwọn ń ta chicken ẹ́ ọwá ní bóyá wọ́n jù tó sì mọ orú ìyẹn tí àwọn ilé ìjẹ ẹran ńláńlá dáwùjì lè wà ń ni ẹran chicken pípé àá ah, láyé ibi àmà gbogbo èyí òun níta nẹ́bí ń kọ́ sámù láàkọ́ wọn àmẹ́ ìyàfà àfà tó béèrè béèrè kí wò dá ok èyí tó bá jẹ́ mòrò ànẹ́bí sọ̀rọ̀ sọ́lọ̀ ní ẹ̀yẹ ṣe àkẹ́ẹ̀tò ní àdéhùn nǹkan mi lẹ́yìn tá ànẹ́bí mi sọ̀rọ̀ lọ́wọ́ àríyìn wọn sọ̀rọ̀ àmọ́ lélẹ̀ yóò mú mi pe àkíyèsí tí mo ti máa ń pè é kí ló dé tá a fààyè mòrò mọ̀mọ́ ń kalẹ̀ ní nàìjíríà of at least at least more than eighty million muslims nílùú tí mùsùlùmí ẹni èdè tá a bá dalẹ̀ tá a tún ṣàjọrọ̀ àtòkọ́ ọ̀sẹ̀ ni ó lè jiyàn pé àtún eighty million lọ nàìjíríà àjù bẹ́ẹ̀ lọ púpọ̀ o àmọ́ ká jẹ́ ìgbà pé kí làá dáwọ̀ ara wa ká bára wa ń dá sára wa yìí ọlọ́wọ́ bí ẹ̀kọ́ kàwá náà ní South Africa gbogbo mùsùlùmí South Africa gbogbo wọn gbogbo mùsùlùmí South Africa two percent ni wọn two two wọn tó three percent. àwọn onírú pírọ́blẹ́mù táwa ní ìlú South Africa bí wọ́n ti kéré tóun náà bí wọ́n ti kéré tóun náà mo fi píktọ̀ kan ẹ̀ka ń gà kan tébù kan ní Johannesburg nílé oúnjẹ wọn àwọn kèfèrí náà lónìí àmọ́ àwọn ó ti dé tébù kan síbẹ̀ wọ́n sì pé onílé pé halal tébù halal pé gbogbo ń tọ́ bá jẹ tí wọ́n bá kó sórí tébù èlé halal. àwọn èèyàn tí wọn àmùsùn bí wọ́n ti kéré mọ àwọn àwọn wọn ti sẹ́tọ̀. kéèyàn dé ìlú èbó náà gbogbo mùsùlùmí ìlú èbó náà làwọn náà gbogbo bíi two three five percent ni wọ́n sọ àmọ́ kò síbi tẹ́ẹ̀dì láwọn ilé ìwé tó lóko UK US ni wọ́n sọ fún yín pé a àláàlú lélẹ̀ wọ́n bí ilé ìpínlẹ̀ ìjọba fẹ́ rà bẹ́ẹ̀. àwa kan asọ̀kalẹ̀ tẹ̀tẹ̀rẹ̀ ìjọ kan lárán ìjọ ọ̀rán ìjọ tí ò tí kan lárán. mọ̀sùlùmí àjọ náà ń bẹ lọ́dọ̀ ọlọ́run more than eighty million káma wá sì mú pẹ́ṣà tí wọ́n béèrè pé ṣé wọ́n pàṣẹ wọn àwọn tí ọ̀wá ju two percent lọ. kọ́dẹ̀ nìkan sọ fún mi ní Ghana ìmọ̀ percentage àwọn mùsùlùmí Ghana náà àwọn mùsùlùmí Ghana òkú kéré kẹfẹ́ ní Ghana bàtà àwọn náà láwọn ti rí iṣẹ́ débi pé wọ́n ti yọ̀ǹda báwọn pé àwọn problem kò sẹ́ra láwọn ò ní jẹ́ nígbà tẹ́yìn òfin mẹ́ta tẹ́yìn ti jẹun ẹ̀yin ẹ̀ máa pa á kọ́dà níta gba àwọn nǹkan wọ̀nyí àwa náà lẹ́bi o àwa náà lẹ́bi ìdìkan náà ni ó sì ti bẹ̀rẹ̀ ìrètò tó ń mú èyí tẹ̀ ń gbọ́ iná lẹ́yìn ti bẹ̀rẹ̀ káwa náà ká ṣe kankan tí ó sì níjà nú àwọn tó ń tọ́ àtìwò rẹ̀ náà jà lórí South Africa tí mo wí ìtàn bá kọ́ tọ́lẹ́ẹ̀tì mẹ́wàá kalẹ̀ ẹ̀ẹ́rì kan bẹ̀ tí ó ní omi tó yẹ tábà òfin ó ti dòfin ó ti di kí pé wọ́n wá àwọn ọ̀wá àwọn àjàfáwọn náà wọ́n sì lè ọ̀nà lè fẹ́ wọ fẹ́lẹ́dì láti wá gbé kátàkátà lè pé wọ́n máa rán mi ẹ̀kún gbọ́dọ̀ pé àwọn náà kódà ní ọjọ́ wá báyẹn ní ọjọ́ jù níbi ọdún ọsọdún mẹ́wàá lójú bẹ̀rẹ̀ ní àwọn South Africa yìí àwọn tí wọ́n rẹ̀ South Africa yìí wọ́n wá dá báńkì ilẹ̀ Nàìjíríà àwọn wọn ní báńkì tó padà ní stanbic ibc fún wọn nínú àwọn ọmọ ìpè wa inú àwọn tọ́jọ́ ga àwọn lọ sọ fún mi pé àwọn òfin lè lè yí lọ́dọ̀ àwọn tí ń kọ́ gbogbo báńkì àwọn nàìjíríà àwọn èyí yọ ní àmì àlá tẹ́lẹ̀ ìkàlà máa yọ àgbà táwọn èkó yìí pé wọ́n wá ń bíbí ti báńkì tàwọn àwọn náà èdè mùsùlùmí o wọ́n wá ní kò síbi tí wọ́n ti ń sálù àlá ní àlù àlábò ní tí mo sì ní ní onímọ̀ lọ́wọ́ adóde mú sọ̀rọ̀ rẹ̀ lẹ́nu ọ̀la ìlàjò ọ̀gá ọ̀gá lẹ́nu báńkì náà ó ní ẹsẹ̀kẹsẹ̀ nígbà wọn pàṣẹ pé àwọn gbọdọ̀ kírètì dáhùn sùn ló ti máa àwọ̀lá. bóyá wọ́n ti fi yá àlọ́ aláwọn oníṣẹ́ ọ̀dọ́ láwọn ti lọ wọ́n ti ẹni ń tì máa wulẹ̀ وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه